àṣírí ti tú o àṣírí ti padà tú o hey guys guys ah ọlọ́run má jẹ́ ká fojú sunkún ọmọ o please please ah no no no gather around mama Esabod ti sọ̀rọ̀ in fact eh, she said a lot she spat a lot lórí ọ̀rọ̀ ikú Mohbad yìí yes o. So, a lot of truth has been revealed ìdí tí wọ́n fi pa ọmọ ọlọ́mọ àtẹni tó pa á gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun ni Mama Ichabod sọ nínú gist ẹni ẹ káàbọ̀ padà sórí gist wa ẹ jọ̀ọ́ ẹ bá wa like ẹ bá wa subscribe sí fídíò yìí tá a bá ṣe ń ṣe kíni bá ṣe ń post ẹ ẹ wo kì í ṣe kékeré ló ń ṣẹlẹ̀ ìyá Ichabod sọ̀rọ̀ wọ́n lọ live lórí Facebook wọ́n ní ẹ gbogbo àwọn ilé tí wọ́n ń pariwo Naira Marley kínní kan eléyè wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ Naira Marley àti Sam Larry nìkan ni o wọ́n ní wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pe àwọn orúkọ wọ́n nínú record label yẹn wọ́n ní nǹkan tó kàn lè jẹ́ kí peace wà nínú ọ̀rọ̀ àwọn ọmọ olórin yìí first thing first orin tó bá ti lè yọ ọ̀rọ̀ cultism kúrò nínú ẹ̀ wọ́n ní tó bá ti yọ ti cultism kúrò nínú ẹ̀ forget the rest yes o. So, kódà ẹ̀yin tèmi ṣé ẹ rántí dj chicken ẹ̀yin ò dj chicken tí wọ́n ní pé nìkan náà ń gbà kan wọ́n ní bóyá àbú ebè tó náà ń gbà kan wọ́n ní gbogbo wọn lọ́lọ́wọ́ sínú ọ̀rọ̀ Mohbad o kódà yẹ́sàbọ́ọ̀dù sọ̀rọ̀ ó lọ́rọ̀ investigation investigation ó ní kò sí nǹkan kan tó ń investigate níbi kankan pé ọ̀rọ̀ wọn bọ́ọ̀rọ̀ yẹn ṣùkọ́ ṣe rí ni pé àlọ́ la máa rí àlè rábọ̀ ẹ̀ wọ́n ti investigate wọ́n ti gbókù lọ wọ́n ti ṣe ẹnìkan kò fẹ́ sọ̀rọ̀ mọ́ torí àwọn alágbára ti wá ń di ọ̀rọ̀ yìí báyìí àwọn ti wá ń di ọ̀rọ̀ wọ́n ní àtàwọn um àwọn abu ebè àwọn kí lorúkọ ẹ̀ naira marley wọ́n nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tinubu ni sam wà ní dubai ṣé ẹ rí nǹkan báyìí ó yẹ wá sọ̀rọ̀ bọ̀ bọ́rọ̀ yìí ṣe fẹ́ lójú bọ́rọ̀ yìí ṣe fẹ́ lójú ni mo wá fẹ́ mọ̀ báyìí torí ńgbà tá a bá sọ pé àwọn tó ń protect wa tó yẹ kán máa protect wa àwọn gangan gan ló wà ń di ọ̀rọ̀ wa i'm telling you anytime Jezebel bá wọ live mi ìfẹ́ máa miss ẹ̀ because that woman is always saying something always yes. ó ní kódà truly ọmọ yẹn ò kúkú natural death o wọ́n ní truly truly lóòótọ́ lóòótọ́ Mohbad ò kúkú natural death wọ́n ní tẹ́ bá ń wo bàbá bàbá ò lè sọ̀rọ̀ pé ó threat ni wọ́n ti threaten bàbá ẹ̀ àtá lọ́mọ ẹ̀ máa kú tára ò ní ta tá lọ́mọ ẹ̀ á kú tó máa wà tó máa wà relaxed kò sí ọmọ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò tiẹ̀ tí wàá jọmọ lásán breadwinner nǹkan tínú kàn fi bí mi ni pé àwọn bá tiẹ̀ threatening threatening bàbá kí lè fẹ́ kí lè fẹ́ gbà lọ́wọ́ mi again nígbà tẹ́ gbódìdí ọmọ kí ló tún kù èmi ò ní bò wọ́n o. so back to today's gist wọ́n ní kódà ankachifu òun ni wọ́n ní wọ́n fi wọ́n fi de ọmọ yẹn mú tẹ́mi ẹ̀ fi bọ́ handkerchief òun ni wọ́n fi ṣe ní mú tí ẹ̀mí ẹ̀ fi bọ́ handkerchief àti kìlọ̀ wọ́n ní wọ́n tún wọ́n tún wọ́n tún yín lọ́rùn gan sẹ́gbẹ̀ẹ́ gan sí i ah eléyìí le o eléyìí le eléyìí le Ẹsábọ́ọ̀dì ní nǹkan kan tó kàn ń dùn òun ni pé níbi tọ́rọ̀ bọ́ sí i àlọ nìkan la máa gbọ́ ànígbọ́ àbọ̀ òun làwọn ṣe investigate làwọn ṣe ń rìn sí i làwọn ṣe ń find ṣe findings àwọn yes o ah eléyìí le ó le kọ́lọ́run jẹ́ kí justice tán wá fọmọ yìí kọ́lọ́run jẹ́ kán rí i ni torí àwọn tí wọ́n ń pè pé àwọn kinní kan wọ́n ní cortis ni gbogbo wọn gbogbo wọn ló ń ta drugs wọ́n dẹ̀ ní pé nǹkan tó fa tó fa tí gbogbo wọn fi hate ọmọ yìí báyìí bó ṣe hate ẹ̀ tó fi hate ẹ̀ tó tó hate ẹ̀ dẹnu pé wọ́n máa pa wọ́n ní wọ́n gbé ṣẹ́ràn ni ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní bó ṣe ń ṣe ní bí amẹ́ríkà tán ṣe ní us tán ṣe ní outside country bẹ́ẹ̀ náà lọ́ ṣe ń ṣe ní nàìjíríà o tán ní ẹ record label record label wọ́n ní rọ́ ni o cartel ni wọ́n o yes o wọ́n láwọn tó tiẹ̀ ṣe àwọn tó ń ṣe kí ló ń pè àwọn tó ń ṣe drugs tí wọ́n ta drugs nínú record label yẹn wọ́n ní wọ́n tó eighty percent eighty percent àwọn míì cortism ni wọ́n ní nǹkan tó fi tó fi tó fi ń stress portable tí portable fi kọ́kọ́ sáká nìyẹn kọ́lùmọ́lọ́mọ tó fi gbé ta yes o kọ́mọlọ́mọ tó pariwo síta pé kú rèé o ikú rèé o òun ò ṣe nǹkan kan o wọ́n máa ná kiri ni ariwo tí Portable pa jáde òun ló ṣèwọ́ ẹ̀ o táwọn èèyàn tí wọ́n á ń yọjú sí i tó sì ń di pọ́lọ́pàá ń ṣe kinní kan wọ́n lòun ni o kó wá kó wá wẹgbẹ́ kó wá wọ kinní kan àyẹ́ sábọ̀dì sọ̀rọ̀ ó ní àwọn fújì àwọn èèyàn wọ́n ní wọ́n lo ìràwọ̀ ara wọn àwọn tí young ones yìí tán ṣe pop yìí wọ́n láwọn eléyìí tí wọ́n bá wọ ẹgbẹ́ ẹgbẹ́ cultism ẹgbẹ́ òkùnkùn wọ́n á ṣe kí ni wọ́n á máa ta drugs wọ́n á fi àwọn ọmọ ọlọ́mọ gbé wọ́n ní wọ́n rán Mohbad níṣẹ́ àwọn ẹlòmíín wàá já iṣẹ́ gbà pẹ̀lú ìbọn lọ́wọ́ Mohbad wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wàá sanwó wọn o no matter what happens kó wá sanwó àwọn kó wá sanwó àwọn òléré tí wọ́n tí wọ́n lé tí wọ́n lé ọmọ ọlọ́mọ tí wọ́n nà everywhere sí yìí o tí wọn ò jẹ́ kọ́kàn ẹ o òun ni o tí wọn ò jẹ́ kọ́kàn ọmọ family wọ́n máa threaten family kódà ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ àyẹ́ sábọ̀dù sọ̀rọ̀ o hmm. anyways guys wọn kúkú fẹ́ ká gbọ́ update tẹ́lẹ̀ bọ̀ wọ́n máa mú update wá fún yín lórí ọ̀rọ̀ yìí yes o sit tight wear your seatbelt justice must be served yes o a máa máa next video Why, ẹ̀yin tèmi bye.